إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المؤتدي ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته òníní يوم ahad ọjọ́ kẹfà rọ̀bí olè 1436 ohun tí a fẹ́ ṣàlàyé fún wa òun ni ìrújú tí àwọn kan ní sí oúnjẹ ọdún àwọn Christian lẹ́yìn ìgbà tí ó ti hàn sí wa pé ọ̀tọ̀ ni Islam ọ̀tọ̀ sì ni ẹ̀sìn Christianity àwọn kan wá rí àyà kan nù alukur'an nínú sóra alima'ida Quran 5 verse 5 tí àyà náà tó gbẹlẹgẹ́ ó sì bùkátà sí si, àlàyé kíkún nínú àyà náà ni Allah ti ń sọ pé a'udhu billahi minash shaitani rajim al-yawma uhilla lakumut tayyibatu wa ta'amul ladhina utul kitaba hillun lakum wa ta'amukum ولمؤصنات من المؤمنات ولمؤصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين ìtumọ̀ lónìí wọ́n ṣe àwọn nǹkan dáadáa ní ẹ̀tọ́ fún yín àti oúnjẹ àwọn tí a fún ní tírà ẹ̀tọ́ ni fún yín oúnjẹ tí yín náà ẹ̀tọ́ ni fún wọn ẹ̀tọ́ ni fún yín láti fẹ́ àwọn ọmọlúwàbí nínú àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin àti àwọn ọmọlúwàbí lóbìnrin nínú àwọn tí a fún ní tírà síwájú yín nígbàtí ẹ bá ti fún wọn ní sọ̀dáàkí wọn ẹ fẹ́ wọn ní fífẹ́ bí Islam ṣe ní kí ẹ fẹ́ ìyàwó láì ní bá wọn ṣe sìnà síwájú yìgì láì sì ní yàn wọ́n lálẹ́ ẹnikẹ́ni tí ó bá lòdì sí ìgbàgbọ́ òdodo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ ní ọjọ́ ọ̀kẹyìn ó sì máa wà lára àwọn ẹni òfò gbólóhùn tí àwọn èèyàn sì gbọ́ òun náà ni gbólóhùn tí Allah ti sọ pé wàtọ̀ ámùlẹ̀rínà útùlù kìtàbà hìlúlàhùn wàtọ̀ ámùkún hìlúlàhùn oúnjẹ àwọn táa fún ní tírà ẹ̀tọ́ ni fún yín oúnjẹ tiyín náà ẹ̀tọ́ ni fún wọn mo fẹ́ kọ́kọ́ pè wà sí àkíyèsí pé èyíkéyìí àyà nínú Al-Qur'an ẹnìkan ò gbọ́dọ̀ gbọ́yé ní àgbọ́yé kan tí ó mú àyà yẹn tako àyà mínú Al-Qur'an ìgbàkígbà fíyàn bá ti gbọ́ àyà kan yé nínú Qur'an tí àgbọ́yé yẹn ń lòdì sí ááyà ní inú alukur'an kó nítọ̀hún kó tètè lọ bá onímọ̀ tó nímọ̀ jùlọ pé kó ṣe àlàyé ẹ̀ fún òun nítorí pé aláòfẹ́ kan sọ́nu kùránì pé afàlá na nà lùkùránì wàláwọ́kánà mi ń ìndìláhì fíhì ikhtilafan kathira ṣé ẹ̀ ní ronú nípa àlùkùránì ni tí ó bá já sí pé kùránì wáyé látọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sí àlọ́wù wọn ìbá rí ọ̀pọ̀lọpọ̀ ìtakura ọ̀rọ̀ nínú rẹ̀ tó túmọ̀ sí pé kùránì kò sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ẹlòmíì àti ọ̀dọ̀ Allah tí ìwọ bá ti wá ka áyà kan tí ó tako áyà míì nínú àgbọ́yé tó ní sí ni o ọ̀rọ̀ Allah fúnra ara rẹ̀ ọ̀kan ò ní tako ọ̀kan gbọ́yé sí ń tọ́lọ ń sọ tàbí tó fún ó súnmọ́ kó tako èyí tí aláò sọ níbòmíì tí èyí bá ti ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ fún ọ ni pé tí o bá wọ ipò tó lè dá ìwádìí ṣe fúnra ara rẹ tó lè dá àlèbáfù àlàyé ìwádìí ìmọ̀ tó lè dá ṣe fúnra ara rẹ. lọ bá ẹni tó nímọ̀ jù ọ lọ nítorí pé Allah sọ pé fásitàlú ahla zikir in kuntum la ta'lamun ẹ lọ bi àwọn onímọ̀ léèrè ohun tí ọ bá yé yín nípa ẹ̀sìn wọn kì fi agbárí túmọ̀ Qur'an tí ọ bá ka ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ alukur'an tàbí ọka hadithi kan nínú ọ̀rọ̀ òjìṣẹ́ ọlọ́run bí ọ̀rọ̀ ọlọ́run kìí ṣe takora wọn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ànábì náà kìí takora wọn ohun tí ọ̀rọ̀ mọ́ nǹkan náà àwọn onímọ̀ wọ́n máa ṣe àlàyé ẹ̀ fún ọ ení ìkejì kò wá sí Qur'an tó sí pé àní débi táwa sọ pé ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ dọ́jọ́ àlìkìyàmà kò sí inú alukur'an àlámàrí yìí o iṣu yìí o ẹ jẹ́ ká fi í lẹ̀ kí aláwọ̀ bá nìyẹn jú ẹ̀ kò sí ìyẹn nínú alukur'an. tí àwọn nǹkan méjèèjì bá ti wà lórí ọkàn wa ìwọ̀nba láàmà ṣi ẹ̀sìn gbọ́mọ ìwọ̀nba láti lámáa ṣe ẹ̀sìn wa gbọ́mọ ntí ò yí ọ tó dára padà sọ́gbà tó nímọ̀ jù ọ lọ tó o sì gbà pé kò sí dáyà kan ṣe lè lágbára tó ní ìtumọ̀ táà rí onímọ̀ Islam tó máa yanjú ẹ̀ fún wa ní ọ̀nà tí ò ní tako làákàyè wa ó ti parí àmọ́ kí ní sí àwọn èèyàn àwọn àìsàn tó ń bẹnú ọkàn ẹ̀dá tí ẹ̀dá fi pamọ́ tó já sí pé àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ wọ̀nyí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ó máa tú àṣírí àìsàn yẹn jáde ọ̀rọ̀ ni aláwọ̀ sọ yìí ní sánpáná oúnjẹ àwọn tá a fún ní tírà ẹ̀tọ́ ni fún yín oúnjẹ ti yín náà ẹ̀tọ́ ni fún wọn. àlàyé rẹ̀ kíyèsí àwọn kan lérò pé gbólóhùn yìí àti oúnjẹ àwọn tí a fún ní tírà ẹ̀tọ́ ni fún yín kó oúnjẹ ọdún àwọn kìrìsìtẹ́nì sínú rárá o Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí Allah subhanahu wa ta'ala sọ àlùkùránì kalẹ̀ fún kò jẹ oúnjẹ ọdún mìíràn yàtọ̀ sí oúnjẹ ọdún ìsìláàmù àbọ̀tí rí ẹ̀rí kan pé nígbà rí àwọn kírísítẹ̀nì ń ṣe ọdún àjíǹde tàbọ́dún kérésì tàbí ọdún new year wọ́n wá gbé oúnjẹ fún àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó sì jẹ́ àbótiráàdìsì rẹ̀ kò sì fẹ́ kan sí àyà kan nù Kùránì tànà bí ó lò tó fi kúrò láyé kò sí àyà kan nù Kùránì tí Allah fún ànábì rẹ̀ tànà bí ọ̀wá lo àyà náà tó fi kúrò láyé níwọ̀n àgbà tánàbí ọba ti jẹ oúnjẹ ọdún wọn rí tí wọ́n ń gbọ́ àyà yé sí kájẹ oúnjẹ ọdún wọn ó túmọ̀ sí pé òtí ìgbọ́yé bákan náà àwọn sọ̀háábà radiyallahu anhum kò sí ẹni tó jẹ oúnjẹ ọdún kìrìsìtẹ́nì rí nínú wọn nípa àwọn sọ̀háábà yálà lójú ayé ànábì wa ni o tàbí lẹ́yìn ikú rẹ̀ pé tí àwọn kìrìsìtẹ́nì bá ń sọdún wọn wọn a máa bá wọn jẹ oúnjẹ ọdún náà kò sí àkọọ́lẹ̀ rẹ̀ kò sì sí ẹnìkan nínú àwọn tó fi dáadáa tẹ̀lé wọn àwọn táàbì ọ̀hún tó lo gbólóhùn yìí fún sísọ oúnjẹ ọdún kìrìsìtẹ́nì di ẹ̀tọ́ ò lè sọ pé orí kà nínú tíra mọ́mọ̀lìkì àbí tíra ìmáàmù Ṣàfi'í àbí tíra Ahmad àbí tíra Abu Hanifa rahimahumullahu ajma'in pé ọ̀kan nínú wọn ó sọ oúnjẹ ọdún kìrìsìtẹ́nì di ẹ̀tọ́ tó fi mọ́ àwọn àfáà súnà títí dásìkò yìí tó bá ń ka tíra àwọn fatawa fàtáwá sheikh bunu baz fàtáwá sheikh sọ́lù bunu ọ̀fẹ̀mín fàtáwá alu sheikh àti àwọn àgbààgbààgbà fáàwá kò sí kan nínú wọn rí kùránì sì ń bẹ lọ́pọlọ wọn. Quran èèpo ní ọpọlọ wọn tó ń ti túmọ̀ rẹ̀ àwọn náà ká àyà yìí wọ́n ń pọ́ kájú lọ àwọn òtí ẹ̀mí mọ́ka Quran parí láàrin oṣù kan ti wọn kò sí kankan nù wọn tí wọ́n sí èsì sọ́rí pé wọ́n jẹ ọdún àwọn nítorí gbólóhùn rútù lìkìtàbà hílù làkún kí wọ́n wá sọ pé ẹ̀tọ́ ni fún àwa mùsùlùmí tí ẹnìkan bá wá ń lo gbólóhùn náà fún jíjẹ oúnjẹ ọdún kìrìsìtẹ́nì àti sísọ ọ́ di oúnjẹ ẹ̀tọ́ ó ti gbé gbólóhùn náà ka àyè sí Allah subhanahu wa ta'ala kò gbà lérò ó sì ti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́ àgbọ́yé àgbọ́yé ááyà ju òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ radiyallahu anhum pẹ̀lú àwọn aṣíwájú rere fún wa kí Allah gbogbo wọn síwájú sí apá ìmọ̀ kí ẹni tí ó bá ń lo gbólóhùn náà fún sísọ oúnjẹ ọdún àwọn kìrìsìtẹ́nì di ẹ̀tọ́ fún àwa mùsùlùmí má sọra rẹ̀ di kèfèrí ajá sí pé ọ̀rọ̀ iléwu ọ̀rọ̀ oúnjẹ ọdún kìrìsìtẹ́nì ó léwu tí ẹnìkan bá ń lo gbólóhùn wàtọ̀ áàmù lẹ́bí náà útùlì kìtàbà láti sọ oúnjẹ ọdún kírísítẹ́nì di ẹ̀tọ́ fún àwa mùsùlùmí ó ní ewu fóńtọ̀n ó súnmọ́ fóńtọ̀n di kèfèrí a padà ṣàlàyé ọ̀nà àti ìdí lélẹ̀ tí ò ní tako làákàyè tó lè sọ oúnjẹ di kèfèrí nípasẹ̀ sísọ oúnjẹ ọdún wọn di ẹ̀tọ́ fún àwa mùsùlùmí nítorí àwọn ewu ńlá tọrọ mọ́ àwọn ewu ńlá kan rọ̀ mọ́ sísọ wọn di eto tó lè ba esi jẹ mọ wa lọwọ àwọn ewu ńlá náà nìwọ̀nyí o kò tẹ́tí inú rẹ̀ kò gbọ́ ọ̀hún gbígbà tí àwọn kìrìsìtẹ́nì gbàgbọ́ pé wọ́n kan olúwa àti olùgbàlà àwọn ọmọ igi àgbélébù tí ó sì kú sórí igi àgbélébù náà tí ó tún jí dìde lọ́jọ́ kẹta ló mú wọn dá ọdún àjíǹde Jésù Kristi sílẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ bọ̀ sáré ń tó takò yìí wọ́n gbà pé olúwa àwọn àti olùgbàlà àwọn wọ́n kàn máa gbélébù ó sì jíǹde ní ọjọ́ kẹta ikú rẹ̀ lórí igi àgbélébù sì jẹ́ àforíjì ẹ̀ṣẹ̀ fún àwọn ẹlẹ́ṣẹ̀ bákan náà ó sì kú àwọn kúrò lábẹ́ òfin ọlọ́run nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n wá dá ọdún lẹ̀ lórí ikú Jésù lórí igi àgbélébù ikú olúwa wọn ikú olùgbàlà wọn wọ́n dá ọdún lẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé irọ́ ni wọ́n pa Allah subhanahu wa fi òdodo rinlẹ̀ pé Ìsá ọmọ Maryam aleyhisalam kìí ṣe olúwa àti olùgbàlà Allah sọ bẹ́ẹ̀ nínú súra Al-Maida Quran 5 verse 17 àti 75 ó tún fi rinlẹ̀ pé wọn kò pa Ìsá ọmọ Maryam aleyhisalam wọn kò sì kàn án mọ́ igi àgbélébùú Allah sọ bẹ́ẹ̀ inú sóràtù àlèsà Quran 4 verse 157 dé 158. àti pé àwọn yẹ̀wù dídí kèfèrí nípasẹ̀ bí wọ́n ṣe pèpè pèrò láti mú Ìsá ọmọ Mariamu aleyhisalam hàn mọ́ igi àgbélébùú èyí tí àwọn kòsẹ́lì fi yẹ́ẹ̀sì ẹ̀ ọ̀nà nínú rẹ̀ ohun tí àwọn kìrìsìtẹ́nì gbàgbọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ òdodo ọlọ́ọ̀ni ìgbàgbọ́ ọ̀rọ̀ ni ohun tí àwọn kìrìsìtẹ́nì sọ pé ó rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni ò rí bẹ́ẹ̀ mùsùlùmí yóò sì máa jẹ́ mùsùlùmí lórí títa ọ̀rọ̀ aláògbọ́ ní òdodo bẹ́ẹ̀ ni àbí tó bá ti làákà ẹ̀yẹ sásọ pé bẹ́ẹ̀ ni o àwa ń jẹ́ mùsùlùmí lórí pé a ń pe ọ̀rọ̀ aláò ní òdodo tí irú mùsùlùmí yìí bá tún wá bá àwọn kìrìsìtẹ́nì dá sí ọdún àjíǹde ó ti fara mọ́ ìgbàgbọ́ nínú ikú Jésù lórí igi àgbélébù nìyẹn o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó sì ti pé Allah ní òpùrọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn rẹ̀ sì ti bàjẹ́ nípasẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ń bá pe Allah lókùrọ̀ ohun tọ́lọ́ ń sọ tó ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tòun kò lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹwu ewu ńlá tí oúnjẹ ọdún àjíǹde jésù gbé fún mùsùlùmí ṣẹ́rí pé ewu ńlá nù láìsí pílẹ̀tì kan àtòkù gbèsè tọ́kì kan tàbí ṣíkìn tí wọ́n gbé fún ọ èyí tí wọ́n fi òróró ẹlẹ́dẹ̀ tí wọ́n dé ọlọ́mọdé tí ó ta ọlọ́mọdé tí ó ta o oúnjẹ ìjókòó ẹ̀ kan wọn mú jẹun wọn gbé fún ọ lánàá gbé fún oúnjẹ ta gbé fún oúnjẹ ọwọ́ adé ọjọ́ tí wọ́n mú fún ikú Jésù àtàjíǹde rẹ̀ kíkú ikú olúwa wọn ikú ọlọ́run wọn ọjọ́ tí wọ́n mú fún ẹ̀jẹ̀ wá ń sòkú ẹ̀ ọ̀rọ̀ rẹ ó dàbí ìgbà tó dá sí pé bàbá yín ọmọ méjì péré ló bí ìwọ jẹ̀gbọ́n ìkejì jábúrò èyí tó wá jábúrò ó ti kú òun sì fẹ́ ìwọ ní rárá bàbá àti òtí ìkù bàbá kan náà ló sì bí yín àbúrò mú ọjọ́ ọjọ́ ayẹyẹ òkú ọdáná orúkà ó fi lépọn tí ọpọnà orúkà lásìkò ayẹyẹ ìwọ náà wà lọ kí òjókù ó ní ẹkú ayẹyẹ òní o ó ní gbọ̀dá ẹjókù bàbá ọ̀dà o bàbá rẹ̀ náà ni o bàbá tó ní kò sí ìsúnú o wọ́n gbá màlà fún ọ àti ẹran àti mínírààsì ọjẹ́ka oyó ọmọ mínírààsì le ṣé bàbá rẹ̀ ti kú tòótọ́ àbí òtíkù táwọn bá ti jẹ oúnjẹ òkú ìwé náà ti gbà nìyẹn ó ti gbà kó tó wá máa sọ pé bàbá rẹ̀ ò tí kú wọ́n yẹ ká fura sí ọ wọ́n yẹ ká fura sí ọ èyí ṣojú lówó ọmọ. bákan náà àwọn kìrìsìtẹ́nì ń ṣe ọdún kérésìmesì nítorí pé wọ́n gbàgbọ́ pé ọjọ́ yẹn ni wọ́n bí ọmọ ọlọ́run sáyé ní àwòrán ènìyàn àwọn gbà pé ọjọ́ yẹn ni ọjọ́ ìbí ọmọ ọlọ́run ọjọ́ tí wọ́n bí ọmọ ọlọ́run sílé ayé kò wá wá ní àwòrán ọlọ́run torí pé wọn ọ̀dá àwòrán ọlọ́run wọ́n wá bí ní àwòrán ènìyàn sí ibùjẹ ẹran wọn ò rí digidi bí sí àti ibi tẹ́rẹ́ ti ń jẹun wọ́n sì ń pè ní ọlọ́run ọmọ Allah subhanahu wa ta'ala sì sọ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ Allah sọ pé òun kò bímọ kankan ọlọ́run ò bímọ kankan òun kò sì fi ẹnì kankan ṣe ọmọ bẹ́ẹ̀ sì ni pé kò sí ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run olúwa àti olùgbàlà ẹyọ kan ṣoṣo ló wà mùsùlùmí yóò sì máa jẹ́ mùsùlùmí lórí gbígba ọ̀rọ̀ aláògbọ́ ní òdodo tí irú mùsùlùmí yìí bá tún wá bá àwọn kìrìsìtẹ́nì dá sí ọdún ọjọ́ ìbí ọlọ́run ọmọ ó ti faramọ́ ìgbàgbọ́ pé ọlọ́run bímọ ó sì ti faramọ́ ìgbàgbọ́ nínú ọlọ́run ọmọ nípa èyí irú mùsùlùmí yìí ti pé Allah ní òkúrọ́ nípa èyí irú mùsùlùmí yìí ti pé Allah ní òkúrọ́ ẹ̀sìn rẹ̀ sì ti bàjẹ́ nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wù ewu ńlá tí oúnjẹ ọdún kérésìmesì bí fún mùsùlùmí sọ àmọ́ pé o ti jẹ tọdún eléyìí èyí tí wọ́n ṣe níjọ́wọ́ ọjọ́ tọ́sdẹ̀ sọ àmọ́ pé o ti jẹ́ tí ẹ ti bọ́ ọ ìwọ́n ń sọ pé ọba fẹ́ kírun ọkà kúlú wà láwù pé kúlú wà láwù ahad Allahu samad lam yalid wà lam yulad wà lam yakun lahu kufuwan ahad òkè òótọ́ mọ́sálásí wọ́n ní àlàájì eh, pásítọ̀ a ó ti báyìí gbé ìrẹsì oúnjẹ kérésì ó ti gbé dé àwa ń bèrè bá ṣe ní láì jẹ́ sólẹ́tọ̀ wọn náà wọ́n jọ ta fún ọtọ́ rárá wúwo ó ṣe bí sìmù láì sí oúnjẹ ọdún ọmọ ọlọ́run ni ó fi sọ́dẹ̀tọ̀ Allah tó lóun òbí mọ́ lọ fẹ́ dákọ rẹ̀ sí oúnjẹ ọmọ rẹ̀ ah. kẹ́mọ̀ jẹ́ àṣìlákáyè ẹjẹ́ àṣìlákáyè ohun ní bàbá rẹ̀ ni pásítọ̀ àbí ìyá rẹ̀ nìyá àjọ ṣé èèyàn wà ní jíjẹ ìyá rẹ̀ ni àìsàn bẹ́nu ọkàn rẹ̀ ni àìsàn tó gbópan ó wà nínú ọkàn rẹ sọ́lọ́hun aláwùjọ yóò bímọ òun ò fẹ́ àwọn kan wá dá ọdún lẹ̀ a sì bí wọ́n léèrè pé ọdún kílẹ̀ ń ṣe wọ́n làwọn ń ṣe ọdún ọjọ́ ọmọ ọlọ́run ọjọ́ tí wọ́n ọmọ ọlọ́run ṣé lẹ́tọ̀ọ́ sẹ́nu tiẹ̀ láti jẹ tí ìbá dá sí pé. ọ̀yọ̀ ọmọkọ́mọ ọ̀yà èèyàn kéèyàn wóore ìjẹkújẹ wulẹ̀ ni oúnjẹ ayẹyẹ ọjọ́ ìbí ànẹ́bí tiwa gan ìyẹn oúnjẹ mọ̀líbì ìjẹkújẹ wulẹ̀ ni mọ̀líbì ànẹ́bí táwọn èèyàn ń ṣe lónìí àwọn tí wọ́n ń ṣe é àwọn ọ̀daràn ní ẹ̀sìn wa ni àwọn oṣùfí ni àwọn ọmọlẹ́yìn ṣéwù amada tìdá ni wọ́n ń ṣe àwọn ọmọlẹ́yìn ibrahim niyasi ni wọ́n ń ṣe mòlídì òun lè rí ọmọlẹ́yìn àlẹ́dùwà muhammad kó gbé igbá mòlídì síta ànẹ́bí tiwa gangan fẹ́ òun lè rẹ́ni erin ní ìsìláàmù kó gbé abọ́kaná kó pèrò kó sọ pé òun fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ bí muhammad sallallahu alayhi wa muhammadu tí ó pèrè lọ́lọ́run fáàpè lọ́lọ́run muhammadu tí ó pèrè lọ́mọ ọlọ́run lọ́mọ ọlọ́run ọjọ́ bí ti ni bídíà ni àìjẹ́ èèwọ̀ ni. báwo wá ni tí oúnjẹ ọjọ́ ìbí Jésù sì fẹ́ lọ lẹ́nu rẹ̀ gàràgà. bákan náà àwọn kìrìsìtẹ́nì gbàgbọ́ pé oṣù ìbẹ̀rẹ̀ ọdún ni oṣù January wọ́n gbà bẹ́ẹ̀ àwọn kìrìsìtẹ́nì tún gbàgbọ́ pé oṣù ìparí ọdún ni oṣù December wọ́n sì sọ òru kẹ́yìn dìsẹ́mbà di òru àìsùn àdúrà wọ́n tún sọ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù january di ọjọ́ ọdún Allah subhanahu wa ta'ala sì sọ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá o kò sí oṣù january february títí dé december ní ọ̀dọ̀ òun Allah subhanahu wa ta'ala sì fi àwọn orúkọ oṣù tirẹ̀ rinlẹ̀ fún wa ó ní orúkọ oṣù bẹ̀rẹ̀ ọdún ní oṣù Muharram orúkọ oṣù parí ọdún ní oṣù Dhul-Hijja wọn ni Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Jumada al-Ula Jumada rọ́jàb ṣàbán ramadan ṣawwal lóníkọ́ádà àti lóníjà ní pípé sójọ january lẹ́nu ní ìṣirò sọ́bà ìṣirò january lọ oṣù tiwọn 30 31 ni oṣù tiwa 29 30 ni oṣù tí wọn oòrùn ni wọ́n mú kà oṣù tí wá òṣùpá la mú kà sójọra wọn ni àti pé ìwádìí fi rinlẹ̀ pé àwọn orúkọ oṣù tí àwọn kìrìsìtẹ́nì gbàgbọ́ nínú wọn wọ̀nyẹn kò jẹ́ kí nìkan bí kò ṣe àwọn orúkọ àwọn òrìṣà òyìnbó bí àpẹẹrẹ òrìṣà ìbẹ̀rẹ̀ àti ìdáwọ́lé kan tí àwọn òyìnbó abọ̀rìṣà ń pè ní Janus ni wọ́n fi gbé oṣù àti ọdún January kalẹ̀ àwọn Kìrìsìtẹ́nì sì tẹ́wọ́ lọ́wọ́ wọn wọ́n tẹ́wọ́ wọ́n ní ní tí wọ́n lò lórí gbígba ọ̀rọ̀ aláwògbọ́ ní òdodo tí irú mùsùlùmí yìí bá tún wá bá àwọn kìrìsìtẹ́nì dá ọdún january ó ti fara mọ́ ìgbàgbọ́ nínú january títí dé december ó sì ti yọnu sí àwọn òrìṣà tí wọ́n ti sọrí àwọn orúkọ oṣù náà nípa èyí irú mùsùlùmí bẹ́ẹ̀ ti pé Allah ò ní ẹ̀sìn rẹ̀ sì ti bàjẹ́ nípasẹ̀ bẹ́ẹ̀ ewu ewu ńlá tí ó ń jẹ ọdún January bí fún mùsùlùmí sọ rí pé ọ̀rọ̀ oúnjẹ ọdún kírísítẹ́nì ọ̀ràn ni wàyí ń kú ń tà tẹ́dírí fàtílítà mùsùlùmí ìbàtún tó bá gá sí pé ń tà sọ ìwọ náà mà bẹ́ẹ̀ àdánwò kan ó ti débọ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ tí wọ́n gbé àwọn ọdún wọn kàlé lórí wọn ò gbé ka orí àwẹ̀ wọn ò gbé ka ìparí iṣẹ́ hajj wọn ò gbé ka orí muharamu wọn gbé ka orí nǹkan míì tí ń bí ọlọ́run nínú wọn náà mọ gbogbo tá a sọ yìí o sì ń jẹ́ àdánwò wàyí ń kún tàlá tẹ́dírí tó bá tún wá gá sí pé ọ̀ọ̀mà àmọ́ ìwé ìwádìí oúnjẹ tó jẹ ń gbogbo oúnjẹ ní jíjẹ lọ́dọ̀ tiẹ̀ ìwádìí fálímù sí bátùwá alọ́nù àdánwò rẹ̀ wá ga jùlọ torí pé èyí tá a rí lásọ ó tún máa jẹ nǹkan míì tó burú o ọtụ máa jẹ oúnjẹ ń nípa ó jẹ oúnjẹ ń nípa tó ń nípa náà bá tún bẹ̀rẹ̀ ká nípa náà ní ọ́ wóore ní orílẹ̀ tí kò lo òfin Islam kò ní ìlànà mìíràn fún ṣíṣí òǹkà ọjọ́ fún àwọn ìṣẹ̀lẹ̀ ojoojúmọ́ wọn àti lílo àwọn orúkọ oṣù àwọn ọ̀ṣẹ́ bọ̀ wọ̀nyẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tàbá bímọ déètì January February náà láti déètì ẹ̀ tàbá ṣègbéyàwó déètì náà láálò Eh, àwọn tí ń ṣiṣẹ́ déètì náà nẹ́tí ń fún wọn lówó oṣù àwọn tí wọ́n ń ra ọjà tí wọ́n ń ta ọjà lórí rìsíìtì wọn déètì náà ni wọ́n ń kọ síbẹ̀ kò sí ọ́ṣàn fún wa nípa yẹn lásìkò yìí èyí wà lábẹ́ làlúrí sọ ti gbọ́ nítorí pé ńgbà tí wọ́n bí àpò ah, oyin a máa dí léèrè pé àwọn gbọ́nù wà sí tẹ́ ṣe lánàá pé ẹ̀ ń kí àwọn kìrìsìtẹ́nì kú ọdún Christmas àti ọdún Happy New Year ṣé ọdún kérésì àtọdún New Year ṣó lẹ́tọ̀ fáwọn mùsùlùmí ni ọkọ̀kọ́ dì náà ìpín kí wọn àmàlàyé rẹ̀ fi hàn kó kí wọn.

torí kò sì mọ ibi tí ń dọ́gba tẹlikáìsì ló lọ. nítorí náà tí a máa dí bá kí àwọn kìrìsìtẹ́nì kú ọdún wọ́n lẹ́ni wọ́n lẹ́ni fi jọ ó fi jọ aṣíwájú wọn ni àwọn ọ̀rẹ́ ni fi jọ àwa mùsùlùmí àwọn ọ̀rẹ́ ni fi jọ ń ti wá a lè kí ẹnikẹ́ni kú ọdún kérésì a sì lè kí ikú ọdún rábínú yà kò sáàdìsì ẹ̀ kò sí àdínsì rẹ̀ ọdún wa gan báwo la ṣe máa ti ọ̀rọ̀ wa ń bẹ̀ a ní bálà lọ́wọ́ mi ná wà mí ikùn kí aláwọ̀ gbà lọ́wọ́ wa kó gbà lọ́wọ́ yín ṣé o lè kí kírísítẹ́nì báwọn pé kí aláwọ̀ gbà tó máa lo òfin ìsìláàmù máa fi dìde ní orílẹ̀-èdè náà àmọ́ èèwọ̀ ni fún wa láti dunú sí lílo àwọn orúkọ oṣù àwọn abọ̀rìṣà náà èèwọ̀ ni fún wa láti dunú sí lílo orúkọ àwọn oṣù abọ̀rìṣà náà ọ̀kan pàtàkì lára dídunú sí ní ṣíṣe ọdún rẹ̀ nítorí pé ìdùnnú ni ọdún ṣíṣe àbídùnnú ká lọ́dún ṣíṣe torí ẹni tí wọ́n rí odò tó wà láti mọ́lé kò ní sọdún ẹni tí wọ́n dẹ̀ mọ́rí ibùsùn ní ilé ìwòsàn kò ní sọdún ẹni inú rẹ̀ bá dùn ní máa sọdún tó ọba ti wá sọdún ó ti dunnú sí mi ó ti yọnú sí mi yẹn ó ti dára wọn nù. No ara ìjọsìn sì ni ọdún ṣíṣe wà pẹ̀lú ọdún táà sì ń fi àwa mùsùlùmí ara kí ló wà ara ìjọsìn ní nítorí pé tá àwẹ̀ Ramadan aṣọ́dún ìtúnàwẹ̀ tá bá parí hajj aṣọ́dún iléyá tá bá parí ìtúnu àwẹ̀ àáṣe ìtúnu àwẹ̀ tá hajj àáṣe iléyá in tí ó jẹ́ kí muhammadu wà wọ́n di ọdún ó pé kò sí ìjọsìn kankan gbòógì tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ tó ní a ti ń gbà náà it's just mere counting pé a ti parí òǹkà oṣù ọdún tàǹbà bọ̀ ó parí kò sí pé bóyá a gba àwẹ̀ kan wọ̀ ọ́ tàbá ṣe iṣẹ́ hajj kan wọ̀ ọ́ tàbá ṣe iṣẹ́ kan nínú iṣẹ́ ìsìn wa wọ̀ ọ́ lọ́lọ́run ò fi àtáàṣì ayẹyẹ ọdún mọ́ Muharram one fún wa àti ṣe ìsìláàmù bọ́lọ́ ṣe fẹ́ ọmọ lágbára o wàlẹ́ ò ní agbára àfi kíyàn kájú ńlẹ̀ o àfi kíyàn kájú ńlẹ̀ kí wọ́n sì mọ̀ pé kájú rẹ̀ ńlẹ̀ tó o fẹ́ rí ìsìláàmù ṣe dọ́dọ̀ ọlọ́run bí aláwọ̀ ṣe fi á ṣe é o àti kí àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí kó gbọ́ yé kó sì ṣiṣẹ́ tọ̀. ìjọba kò sì jẹ ẹnikẹ́ni nípa láti ṣe ọdún kankan àdéhùn jọ ń pa ni ìjọba ò jẹ wá ń pa láti sọdún àmọ́ ìjọba jẹ wá ń pa pé tá a bá fẹ́ déètì rìsíìtì kakọ January bẹ́ẹ̀ o ò lè kọ muharam sórí rìsíìtì kí wọ́n recognize ẹ̀ ní court o ò lè kọ sọ́fàrù síbẹ̀ kí wọ́n mọ̀ tí ń jẹ́ sọ́fàrù ní court o ò sì lè fẹ́ gbọ́ owó oṣù lọ́wọ́ ìjọba kí muharam ó parí kò ní oṣù ti parí. tó túmọ̀ sí pé abala méjì lọ̀rọ̀ yẹn pín sí abala làlúrí àti abala ìwọ̀fún abala làlúrí àti abala ìwọ̀fún bíjọba ṣe ìpóòsì january february léwa lórí wọ́n ìpóòsì ẹ̀ wọ́n làábọ̀ wá lọ́rùn tí wọn ò sì síjú wo míì má ní tiwọn nítorí pé òfin tí wọ́n wulẹ̀ ń lò òfin kèfèrí ni subset ìpín kan nínú ìpín òfin kèfèrí òun lóṣù kèfèrí ní abala abẹ̀yẹ làlúrí ni fún wa pípa bá fẹ́ kọ déètì déètì wọn lápọ̀ gbogbo ẹni tó lọ sílé ìwé ò lè kọ mọ̀háràmù ní kílásírúmù o lè fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì kọ̀ọ̀kan muharram síbẹ̀ may june november december orúkọ tí wọ́n wọn nù kò sí muharram safar wáyẹ́ẹ̀kì wọn mọ̀ yẹn bẹ̀ yẹn lábẹ́ pé wọ́n jẹ wá ń a sì rí ìlú ní sa òun la fi ń kọ̀ yẹn sílẹ̀ kò sì wá sí ohun tó lè gbé àfi kíjọba ó yí padà kó kúrò ní ìjọba kèfèrí ìjọba tí ń lo òfin kèfèrí kó di ìjọba tí ó máa lo òfin Islam lọ́gbẹ́ tí ìjọba bá ti yí padà sí ìjọba Islam ẹ̀ẹ̀kùn gbòòrò January mọ́ ẹ̀gbúrò February mọ́ ohun tó kù tẹ́ máa gbọ́ tíjọba máa lò tí kóòtù ó rẹkọgnáìsì òní Muharram Sofar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọba kò sì jẹ ẹnikẹ́ni nípa láti ṣe ọdún kankan a ń bọ̀ sí bọ̀ sí pé ṣíṣe ọdún January máa wọ máa wọ ipò làlórí fún àwa mùsùlùmí ìjọba jì kílẹ̀ ọ̀lúdé ni ẹni tó bá wù ní ọ̀sọ̀dún wọ́n jì kílẹ̀ ọ̀lúdé ṣé wọ́n rẹran ọdún fún ọ àbí wọ́n ra díẹ̀ fún wọn àbí wọ́n sọ fún ọ pé wò ó kọ́ ọ̀bá fi lè sọdún iṣẹ́ ti parí o fáwọn òṣìṣẹ́ ṣé mo sọ bẹ́ẹ̀ fẹ́yìn òṣìṣẹ́ pé tẹ́ẹ̀ bá ti sọdún yìí o iṣẹ́ yìí ti parí àbí wọ́n sọ pé ẹ̀yin ọmọ iléèwé tẹ́ẹ̀ bá ti sọdún yìí o sùkúrù ti parí o nítorí náà gbólóhùn yìí àti oúnjẹ àwọn tí a fún ní tírà ẹ̀tọ́ ni fún yín kò fi ọ̀nà kankan kò fi ọ̀nà kankan sọ oúnjẹ ọdún àwọn kìrìsìtẹ́nì di ẹ̀tọ́ fún àwa mùsùlùmí àwọn oúnjẹ wọn tí kò jẹ mọ́ ìsìn wọn tàbí ẹran tí kìrìsìtẹ́nì kò fi orúkọ Jésù pa nínú àwọn ẹran tí aláòṣe jíjẹ rẹ̀ ní ẹ̀tọ́ fún àwa mùsùlùmí nìkan ni gbóló náà ń tọ́ka sí só ti yé àwọn oúnjẹ wọn tí kò jẹ mọ́ ìsìn wọn àti àwọn ẹran tí wọn ò fi orúkọ Jésù pa nítorí ẹran tán bá tún fi orúkọ Jésù pa haramun alayna èèwọ̀ ni fún wa láti jẹ nígbàtọ́ lọ́wọ́ bá ń ka àwọn ẹran tí Allahu ṣe ní èèwọ̀ urimati alaykum alimaita wàdámù wàlámù lẹ́kẹ̀ẹ́zẹ̀rẹ̀ Allahu ní mo ṣe èèwọ̀ fún yín kò kú ìbẹ̀tì ẹran ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ àti ẹran tí wọ́n bá fi orúkọ ẹlòmíì yàtọ̀ sí orúkọ Allahu pa kò ní àyàfi orúkọ Jésù tọ́ ọba ti wá jẹ oúnjẹ tí wọ́n fi orúkọ jésù dùn ìjẹkújẹ ló jẹ ó ti jòkó ǹdẹ ti ẹran ó ti jẹ ẹdẹ ó ti jẹ ẹlẹ́dẹ̀ tí wọ́n bá fi orúkọ aláwọ̀ pẹ́lẹ́dẹ̀ só sọ́dẹ̀ tọ́ ni kò sọ́dẹ̀ tọ́ ọ̀ tẹ́nìkan bá ṣe bísímìláì tí mú ẹ̀jẹ̀ lọ só sọ́dẹ̀ tọ́ ni kò sọ́dẹ̀ tọ́ ọ̀ tí ń túmọ̀ sí pé tí ìmáàmù ńlá tó bá bá rẹ́fúrẹ́dì ńlá tó bá pa ẹran kérésì kò sọ́dẹ̀tọ̀ fún wa nítorí pé nígbà míì ìbéèrè tí máa wáyé ni pé ọ̀dà ṣé a lè bá wọn pa ẹran ó sì bá wọn pa wọn ni wọ́n bí olúwa tí wọ́n á máa bí olúwa lọ́mọ wọ́n ní wọ́n kan olúwa wọ́n kàn olúwa tó useless débi pé wọ́n kàn tí wọ́n fi rí olúwa mú tí wọ́n fi kàn án mọ́gi tí ń wòran sọ́yẹ kí ẹnu tí ó lè jẹ́ǹde olúwa ẹ̀ tí wọ́n kàn má gbélébù. tíyàn bá ti jẹ́ ní tí bá máa ń ronú dáadáa kò ní ṣe làkàyò jẹkújẹ ó sì pọ̀jù lẹ́nu rẹ̀ tí ìbá sí pé gbogbo ọ̀nà tó gbàjọ jẹ kérésì tí ìbá sí pé gbogbo ọ̀nà tó gbàjọ jẹ ọjọ́ Jésù tí ìbá sí gbogbo ọ̀nà tó fi èyí ti sí tó fi lọ́ọ́ bá wọn ta ẹran wád èyí ti ṣe fún ọdún ohun iṣẹ́ ṣe mú ohun iṣẹ́ gidi ṣe mọ́ ó sọ fún ọkọ ọlọ́mọ bá ajímọ̀bí kó lè lọ́jọ́ ọdún wọn kí mọ́ bá rí ọmú láti wá wọn dún ẹran kọ́ kó lè ò ń ṣiṣẹ́ ìkúlù ṣe nítorí kí wọ́n má bàa gbóúnjẹ kérésì kan ọmọlé èyí ò lóore fún ọdún kó wá máa bí wálé rè pé ẹ tí wọ́n bá já sí pé ìmáàmù ló bá wọn bí ẹ̀nà mú kọ́ ẹran kíni ẹran ọjọ́ ìbí ọlọ́run tí wọ́n máa bọ́ lọ́run ni tí wọ́n máa bí ọlọ́run ni oúnjẹ kú jẹ. àwọn oúnjẹ tí kò bá jẹ máyìn fún wọn tàbí ẹran tí kìrìsìtẹ́nì kò fi orúkọ Jésù pa nínú àwọn ẹran tí Allah ṣe jíjẹ rẹ̀ ní ẹ̀tọ́ fún àwa mùsùlùmí nìkan ni gbólóhùn náà ń tọ́ka sí o kí wá làwọn oúnjẹ náà bí àpẹẹrẹ nínú ìṣẹ̀mí ayé wa pàápàá jùlọ àwa tá a jẹ́ ọmọlẹ̀ Yorùbá a máa ń pọ́njẹ kan ló ń di àárọ̀ kò ní í ṣe pẹ̀lú pé Jésù kú Jésù òkú bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ a máa ń dún di ọ̀sán kò ní ṣe pẹ̀lú pé wọ́n bí Ọlọ́run ọmọ wọn ò àbójọra wọn sọ́kanra wọn oúnjẹ alẹ́ oúnjẹ àjẹsùnú kò ní ṣe pẹ̀lú ikú ẹnìkan lórí igi àgbélébùú tí òbí rẹ bá wá jẹ́ christian tó dáná oúnjẹ àárọ̀ tàbí tọ̀sán tàbí talẹ́ tàbọ́rẹ̀ rẹ jẹ́ kírísítẹ́nì tó dáná oúnjẹ àárọ̀ tàbí tọ̀sán tàbí talẹ́ ẹ̀tọ́ ni fún ọ tó bá gbé fún ọ láti jẹ ẹ̀tọ́ ni fún ọ tó bá gbé fún ọ láti jẹ pẹ̀lú mẹ́jẹ̀mú pé tó ń jẹun ò la ẹran lọ tó bá la ẹran lọ á wòye sí ta ló pa ṣé kì í ṣòun ló pa nítorí kìrìsìtẹ́nì ò ní fọwọ́ ara ẹ̀pà ẹran kó dákọ lóko ọlọ́run sí o àbíyẹn tún wú ọ lójú ni kìrìsìtẹ́nì tó dá sí pé lójúmọ́ látàárọ̀ dálẹ́ wọn ò lè dákọ ọlọ́run jésù ni wọ́n dà kọ tí wọ́n fẹ́ ṣàdúrà ní orúkọ jésù ní orúkọ ẹ̀jẹ̀ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù. ìyá àfẹ́wá ní olúwa òun jésù mẹ́sì lúwọ́ òun ṣé ń tí wọ́n jẹ ni ṣé ń tí wọ́n wọ́n jẹ síkùn ti ẹnu. àwọn tí wọ́n ti gbàgbé ọlọ́run nífẹ̀mí ayé wọn pátápátá gbogbo òkéde wọn kò fi kọ ọlọ́run hàn mọ́ jésù ni everywhere jésù ni àwòrán jésù lẹ́ẹ̀bàá tí ó kún ní ṣọ́ọ̀ṣì falafala èyí tí wọ́n gbẹ̀lérè wọ́n gbẹ̀lérè èyí tí wọ́n yà ní mọ́fọ̀kàn sí pé tí christian bá fẹ́ dú ẹran yóò dàpọ̀ ọlọ́run o tó bá sún jesus ni bó rẹ́rìn jesus ni bó sunkún jesus ni bó fẹsẹ̀ kọ jesus ni kò sí nǹkan kan ní ìníwájú ẹ̀ jesus only is our message òní sticker wọn bí ànísìn jesus only is our message bí ó ṣe ń kọ́ nù wọn ò ní mẹ́sẹ̀gì ní ìfàyè ju jésù lọ nítorí sì fa ni pé wọ́n gbà pé nígbà tó náà ń fẹ́ wáyé kò wáyé ní bó ṣe tó ọ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ <laughs> ọlọ́run mo mọ̀ dúpẹ́ lọ́dọ̀ o. ọ̀nà rẹ̀ sílẹ̀ ìgbàgbọ́ òdì ọlọ́run yàwáyà o wọ́n ní nígbà tí ọlọ́run fẹ́ wálé ayé ọ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ ní ayé tó dá ọ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ ó wò pé tóun bá ní kóun sọ̀kalẹ̀ tààrà àwọn èèyàn ọ̀họ̀ fún òun ọwọ́ ajẹtẹ̀rẹ̀ ara rẹ̀ ọwọ́ adì àtẹ́gùn ọwọ́ abọ́sára obìnrin tó wà bàjínì ìyẹn náà wà pé tó ń bá lọ bí sí ọsibítù olówó ńlá yóò tó fẹ́ lágbára ibi tí wọn ò sí ní gbowó delivery lòun lọ bí lọ́ba wá ibi tẹ́ran ti máa jẹun lọ́ba lọ rèé bí síbẹ̀ lọ́lọ́run wá ń dàgbà sí látòkó lò ọwá wọ́n ń dàgbà sí díẹ̀díẹ̀ ọlọ́run dàgbà sí ọlọ́run dàgbà sí àwọn kan jùlọ ọba àwọn kan lé ayé wọn jùlọ. Ah, ọlọ́run tó mọ̀ dúpẹ́ lọ́dọ̀ rẹ o àṣẹntọ́ ọba sì lọ́nà kò sẹ́ni lè fi ọ̀nà mọ́ kíyàn ti kó kọ́kọ́ gbé àlàyé síwájú ní ọlọ́run fẹ́ wá sílé ayé ọwọ́ akọ́kọ́ sọ ẹ̀dá tẹ́gùn kó sí ara mìíríà náà wá lóyún àwọn abilópo ń lò ó wá ń kọ́kọ́ ń rákòrò ọlọ́run kọ́kọ́ ń rákòrò wọ́n ń pọ̀n lẹ́yìn káàkiri wọ́n fún lọ́yàn wọn náà kí wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ ẹ pàṣẹ fún wọn ń pàṣẹ fọlọ́run ẹ kọrin fún wọn ń kọrin fún. Ah! àṣetí yẹn bá gbẹ náà ọlọ́run ló bi léèrè pé wọ́n náà bi làákàyè léèrè wò nǹkan òfin nígbé so àwa ara àwọn tó ju ọlọ́run lọ láyé nítorí pé ó kúkú níye ọdún tó jẹ́ nígbà tí wọ́n bí day one day two day three day four ó kóṣù kan ó kóṣù méjì ọlọ́run pọ́dún kan ọlọ́run pọ́dún méjì ọlọ́run pọ́dún mẹ́ta kó tó wá bẹ̀rẹ̀ sí ní máa jẹ oúnjẹ tí wọ́n ń jẹ nílẹ̀ Ísírẹ́lì ọlọ́run tí wọ́n gbóúnjẹ fún wọn nù tí wọ́n gbóúnjẹ ìyà ló ń jẹ ní àná àwọn BCOS wọ́n pe aṣojú ìjọba láti iléeṣẹ́ wọn tó tẹ̀lé àwọn arìnrìn àjò wọn lọ sílẹ̀ Ísírẹ́lì ta ló wù ok nígbà tí wọ́n so wọn nǹkan méjì péré ni wọ́n rí sóhùn wọ́n kọ́kọ́ sóhùn wọn bí tí wọ́n ti ń jẹun <laughs> tí wọ́n gbé dání tébù síwájú. Si gbogbo wọn pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n fèsì ara wọn wọ́n jẹ́ ló ń ti wọn. àwòrán kejì ibi tí wọ́n ti rìn lọ wọ́n wá sọ píkṣọ ilé kan tó ti hóòjì lójú báyìí wọ́n dàbí mọ́ọ̀sì wọ́n sọ ẹ̀ lọ́ọ̀kan wọ́n ò sí mú rẹ àwọn arìnrìn tiwọn lọ́tọ̀ wọ́n wá ń sọ píkṣọ mọ́ọ̀sì lọ́ọ̀kan báyìí ó parí wọ́n wá ń rìn píkṣọ ẹ̀ Tama bá ti gbé ti ibi oúnjẹ kúrò tán gbé ti ibi tán fi ń rìn káàkiri wọ́n tún gbé síbi ohun tó ń jẹ wọ́n ń pààrọ̀ síra wọn. Ah! mo wù títí dàmú lọ lọ́wọ́ mo mọ̀ dúpẹ́ o. tí àwọn tí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn tó sá tó lọ sojú ìjọba ní Saudi pé bóyá ní sẹ́ hajj tí wọ́n máa sún fáwọn mùsùlùmí ń ṣe nǹkan lọ́wọ́. bíi kí wọ́n máa tàwáàfù lé ọlọ́run bíi kí wọ́n ni wọ́n ti fẹ́ gun òkè arọ́fà bíi kí wọ́n ní wọ́n wà ní múnà àwárí aspẹ́ẹ̀tì ìsìn kankan láti nàìjíríà kíyàn lọ jẹ̀rẹ̀ sí ní ìsírẹ́lì ọwá ah! ń píkíníkì ní ìsírẹ́lì bàbá ṣe ronú pé ààrí nǹkan kẹtẹ́ ń ṣe inú ẹni tó ti sì náà mọ́dún pé bá kò ní olùgbẹ̀ sí ń bọ̀ nígbà tó ká sí pé orí wọn tí wọ́n ń tẹ̀rẹ̀ sí orí wọn tí wọ́n ń tẹ̀rẹ̀ kò wá sí kókó kan báyìí tí wọ́n rí ṣòfò wa lórí tẹlifíṣàn wọ́n kọ́ bí léèrè pé bóò ni ọdún Christmas ẹnu kọ́kọ́ mọ èsì tí ó mú wá ó ní I'm asking about Christmas ah, ó only Christmas uh, it's well it's well very interesting àná wọ́n sóò rẹ̀ o tó túmọ̀ sí pé àwọn ogun ọmọ káwọn ṣe kírísímàsì lọ́hùn ètí wọ́n ń pè lẹ́sìn náà ní o làwọn náà fi máa sọ táwọn ọ̀bá lọ sọ̀rọ̀ ẹ̀sìn nítorí pé wọ́n mọ̀ táwọn òṣẹ̀sìn gbogbo rẹ̀ ò kọjá bóò láti jẹ bóò láti mu bóò láti jó bóò láti pàtẹ́wọ́ bóò láti lùlù àti ìṣòro ilé ayé wọn ọgá o wọn wà rí nǹkan kan sóò ní sẹ́ẹ̀lì fún wa àti tí wọ́n ti ń jẹ̀rẹ̀ sí àti bí wọ́n kàn ah, rẹ̀ wọ́n tó dá padà sí ibi àwòrán àkọ́kọ́ bẹ́ẹ̀ ni báwa tá ń wò àní láàká ìmọ̀ bẹ́ẹ̀ ni pé àlè àlè àtẹ́sì nǹkan tí wọ́n fi ń hàn wá àwárí nínú léèsì kankan ní ọ̀hún bó ṣe tóbi tó wọn sọ yí pé ẹwà nínú léèsì ká bẹ́ẹ̀ tó ń ṣe ìsìn náà èyí tí wọ́n máa fi hàn àwọn èèyàn nígbà táwa mùsùlùmí bá wà ní iṣẹ́ hajj wọ́n gbafẹ́ lọ ni wọ́n fẹ́ dé